ìyìn yẹ ọlọ́run wa ọba tó gbọ́ àdúrà ògo yẹ ọlọ́run wa ọba tó gbọ́ àdúrà tó ti olúwa nílé àti ẹ̀kún rẹ̀ ayé àti àwọn tó tẹ̀dó sínú rẹ̀ nítorí tó fìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun wọn sì gbé e kalẹ̀ lórí ìṣàn omi bíbélì ní ta ni yóò gun orí òkè olúwa lọ àbí ta ni yóò dúró níbi mímọ́ rẹ̀ ó ní ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán tí kò sì búra ìtàn òun ni yóò rí ìbùkún gbà lọ́wọ́ olúwa àti òdodo lọ́wọ́ ọlọ́run ìgbàlà rẹ̀ èyí ni ìran àwọn tí ń ṣe àfẹ́rí rẹ̀ tí ń ṣe àfẹ́rí rẹ̀ ọlọ́run Jákọ́bù ẹ gbé orin yín sókè ẹ̀yin ọ̀nà kí àti gbé yín sókè ẹ̀yin ẹ̀kún ayérayé kí ọba ògo kí ó wọlé wá ta ni ọba ògo yìí olúwa tí ó le tí ó lágbára olúwa tí ó lágbára ní ogun ẹ orin yín sókè ẹ̀yin ọ̀nà kí àti gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé kí ọba ògo kí ó wọlé wá tani ọba ògo yìí olúwa ọlọ́run àwọn ọmọ ogun òun náà ni ọba ògo ẹnlẹ́ àpáta ayérayé ibi ìsádi olódodo olúwa àwọn olúwa ọlọ́run àwọn ọlọ́run ọba tí ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù atọ́fiṣẹ́ ogun rán àdàgbà mápàrà oyè bíṣọ̀pù àti àpọ́sítọ́lì ọkàn wa wọléwọlé tí wọnú ọpọlọ oníṣẹ́ ìyanu ìṣẹ́jú ìṣẹ́jú balógun níbi tí ogun ti ń le ọ̀bọ̀n òun lálejò owó tó nílé máa jẹ lọ bàbá dáadáa olúwa tó ní ká wà láyé ká wà láàyè ká wà láàyè ara wa léèta jí làárọ̀ yìí àti pápá wa ó ṣe gbé a ti lanu ọ̀rọ̀ jáde a ti gbèsè léyìí tá a jí ẹlòmíì ti jẹun ẹlòmíì ti mumi ṣé kò wá yẹ ká máa dúpẹ́ ṣé kò yẹ ká máa dúpẹ́ lọ́wọ́ bàbá dáadáa wọn ní ẹ̀sìn sáyẹ̀ tó ti dé lónìí tó bá ti dé a máa ní ká máa yan ọlọ́run lógo ẹ̀ wò ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹlòmíà ní ẹ láti jáde àìsí débi tá a wà yìí gbogbo àdúrà tó ń gbà ọlọ́run ò ti gbọ́ ẹ wò èmi àti máa sọ ayọ̀ là ń yọ̀ ayọ̀ là ń yọ̀ torí pé kí ni gbogbo àwọn tó ti kú àwọn tó wà dé ìsàlẹ̀ ilẹ̀ àwọn èèyàn ò ní prayer point mọ́ ẹ wo ìrètí ti pin fáwọn èèyàn wọn ní nǹkan tó tún tọrọ lọ́wọ́ ọlọ́run mọ́ ṣùgbọ́n bíbélì sọ pé àwa tá a wà láyé ó ní pé ìrètí sì ń bẹ fún wa ẹ̀yin dáàdì mi àti ẹ̀yin mọ́mí mi lè mọ́ fi wọ kí yín káàbọ̀ lé ní sórí ògo ìgbàlà pé ìrètí sì ń bẹ fún yín ẹ má ro pin yín torí pé kí ni ní ìṣẹ́jú kan tó kù sí ibi tá a wà yìí tọ́lọ́run bá lóun dé ó dé tọ́látọ́lá nìyẹn tọ́lọ́run bá lóun dìde ó dìde tògótògó nìyẹn tó ilé ìmúfikí yín káàbọ̀ padà lẹ́ẹ̀kan sí ṣé dáadáa lẹ́wà mo tẹ̀ mọ́ pa àlàáfíà lẹ́ máa wà torí èmi àmọ́ àbọ́ ọlọ́run sọ pé gbogbo àwọn ọmọ ìjọ tèmi lórí ògo ìgbàlà lórí Orísun kò sí kankan ní yín táyọ̀ sọnù bí ọ̀wọ̀ lórúkọ Jésù mọ̀ pé dáadáa lẹ́wọ̀ ẹ bá mi pa àwọn dáadáa àtàwọn ọmọ mi ẹ pa àwọn àbúrò mi àti àwọn ẹ̀gbọ́n mi torí pé kíni lónìí ọlọ́run máa bá wa sọ̀rọ̀ ẹ̀mí torí pé àwọn bàbá wa nínú ilé àwọn bàbá nínú olúwa ti wà nínú ilé àwọn olórin ẹ̀mí náà ti wà ní ọlọ́kan òjọ̀kan láti bá wa dá sí ètò orúkọ tèmi ni Kẹ́hìndé Kẹ́hìndé ayáfẹ́ lomi àlọ́mọge afẹ́ ọmọge afẹ́ alárinà ìyá ayáàdì gbogbo bí tẹ́ bá ti pè mí sí èmi ni mò ń jẹ yín dáadáa lẹ wà dáadáa lèmi náà wà ọlọ́run ajá a máa ríra wa pẹ́pẹ́pẹ́ lórúkọ jésù tó kí n tó lọ sí ìpele tí ó kàn gẹ́gẹ́ bí mo ṣe máa ń ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ kí ni mo wá fún yín lónìí gẹ́gẹ́ bí ọmọ kékeré gẹ́gẹ́ bí àbúrò yín tó máa ń bá yín sọ̀rọ̀ díẹ̀ díẹ̀ tó jẹ́ pé ọlọ́run máa ń fún yín lórí ọ̀fẹ́ náà láti gbọ́ òun ni a pè ní ìyìn ìyìn ẹ bá mi sọ fún àwọn ọ̀rẹ́ mi tó fọ́ ẹlẹgbẹ́ yẹn pé ìyìn olórin yẹn ní ìyìn kò ní tán lẹ́nu mi ooo ìyìn kò ní tán lẹ́nu mi jẹ́ ń darí bẹ́yẹn ẹ̀yin dẹ́dẹ̀ sẹ́yìn mọ́ mi ṣé ìyìn ti tán lẹ́nu yín ẹ má jò tán o torí pé kí ni gbogbo àwa tá a ṣe wà láyé ìrètí sì ń bẹ fún wa ẹ wo ara eré tọ́lọ́run ti sọ pé òun máa fi wá dá yẹn ìrètí sì ń bẹ ṣé kò wáyé ká máa yin ọlọ́run ká máa fi gbogbo ayé wa gbogbo ìgbà wa ká máa fi yin bàbá dáadáa tó mo kí n káàbọ̀ padà mo lérò pé ẹ ṣe ń fi ẹ̀mí bá wa lọ nígbà àti bọ́sì ìpele tí ó kàn ìyẹn ni ìpele ọ̀rọ̀ ọlọ́run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 àmín tó bàbá wa nínú olúwa àwọn ni prophet ọ̀nàrìndé olúbọ̀dé wọn wá láti ìjọ christ foundation mission international ní lásù ìṣẹ́rí ọlọ́fin ní ibà ní ìlú èkó ń bí wọ́n fẹ́ bá a sọ̀rọ̀ lórí àkòrí tí à ń pè ní ọ̀nà àbáyọ sí ogun gbogbo ọ̀nà àbáyọ sí ogun gbogbo wòlíì wa ẹ káàbọ̀ sórí ètò ẹ bá mi kí àwọn ará ilé dáadáa. mo kí gbogbo ojú tó ń wò mí àti gbogbo etí tó ń gbọ́ mi mo sì gbàdúrà pé lórúkọ jésù ohun olúwa tó fagi kédárì ya ohun olúwa tó fagi lẹ́lábá lónìí ya lórúkọ jésù olùgbà yóò fa ogun ayé rẹ ya lónìí bó o ti ń ṣe àmì ogun gbogbo tó ń jà tó ń bá ọjọ́ orí rẹ àtìgbà rẹ dọ́gba lórúkọ jésù olùgbàlà ọ̀run yóò parí rẹ̀ láyé ẹ̀ bí o sì tún ti wọnú oṣù tó mú kí ọ kú oríire lónìí o ohun tuntun ọ̀tun ọ̀rọ̀ tuntun àlàáfíà ẹ̀mí gígùn ìbùkún ayọ̀ tuntun lórúkọ jésù àtẹ̀mí àtẹ̀wọ́ yóò wá wa rí bẹ́ẹ̀ ni ó rí o jésù olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù dádì wa ọ̀nà àbáyọ sí ogun gbogbo. bẹ́ẹ̀ ni mà ọ̀nà àbáyọ sí ogun gbogbo ó ní wípé láti fabara rẹ̀ gbọ́ ohùn olúwa ọlọ́run rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ní òkè ìsá ni ọ̀gbọ́ ohùn olúwa ọlọ́run kò béèrè ìtọ́ni lọ́wọ́ ọlọ́run mm. òun lògùn fi ń jà á tí àwọn ọmọ ọlọ́run àwọn ọmọ kìrìsìtẹ́nì bá fẹ́ ka bíbélì yẹn Deuteronomy twenty eight yẹn orí kejìdínlọ́gbọ̀n yẹn a máa ń kà láti ẹsẹ̀ kẹrin títí di ẹsẹ̀ kẹrìnlá ni wọ́n yọ sí lọ́nà kan ọ̀nà méje ní ó ti ṣubú torí ogun ọ̀run ọgbàṣẹ́ rẹ̀ ṣe ogun ọ̀run ọgbàjà rẹ̀ jà ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan yẹn sọ pé nípa ìyìn kan màá wá nípa ìyìn tẹ́ ẹ sọ yẹn torí ẹ sọ bẹ́ẹ̀ ẹ rí i wípé mò ń wo inú mi sì ń dùn tí ìránṣẹ́ ọlọ́run bá fẹ́ parí iṣẹ́ ìránṣẹ́ ọlọ́run tó bá mọ ọlọ́run yẹn dáadáa ọlọ́run máa ń gbàdúrà tẹ́ ẹ bá ti bẹ̀rẹ̀ sí yin ọlọ́run ẹ ti já iṣẹ́ yẹn gbà kúrò lọ́wọ́ wòlíì ó ti kúrò lọ́wọ́ ìránṣẹ́ ọlọ́run ó ti kúrò lọ́wọ́ olùṣọ́ àgùntàn ẹ ti fa ọwọ́ ọlọ́run sílẹ̀ ọlọ́run ti gbaṣẹ́ rẹ̀ ó ti ń ṣiṣẹ́ rẹ̀ lọ. àdúrà tẹ́ ń pè ọlọ́run ló ń pè fún wa mm. bẹ́ẹ̀ ni ọlọ́run ló ń pè ọ̀rọ̀ ọlọ́run yìí ọlọ́run ni oníní àtètèkọ́ṣe ni ọ̀rọ̀ ọ̀rọ̀ wà pẹ̀lú ọlọ́run ọlọ́run sì ni ọ̀rọ̀ náà olóró wà látètèkọ́ṣe pẹ̀lú ọlọ́run oní nípasẹ̀ rẹ̀ làdán gbogbo lẹ́yìn rẹ̀ a kò sì domi mọ́ ṣùgbọ́n orin ẹ̀gbọ́n ni ó ní ọpẹ́ lóúnjẹ rẹ ọpẹ́ lóúnjẹ rẹ èyí jẹba èyí jẹ kọ́kọ́ rẹ o ọpẹ́ oúnjẹ ọlọ́run ni ọpẹ́ oúnjẹ ọlọ́run ni ọpẹ́ mo ní àwọn ọmọ tán máa ń lùlù fún mi tí wọ́n bá lò dòdò stage kan dáadé àwọn wíìkì tọ́bọ̀ tán bá lọ jẹun tó bá jẹun tó bá mọ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan mo ní tẹ̀yìn bá lọ sórí òkè ń bọ̀ bá ti gbààwẹ̀ gbààwẹ̀ gbààwẹ̀ kò ní lè gbàdúrà mọ́ ṣùgbọ́n tó kún bá wà nù rẹ̀ á ṣe kínní á gbàdúrà dáadáa á lè gbà pa bó ṣe yẹ kó gbà á gbẹ̀sẹ̀ bó yẹ kó pè hmm. yóò dára fún yín. Jésù hmm. ọ̀nà àbáyọ sí ogun gbogbo. bẹ́ẹ̀ni. dádì ṣé torí gẹ́gẹ́ bí nǹkan tá à ń kà sí ní ẹsẹ̀ kínní ó sọ pé bí a bá farabalẹ̀ gbọ́ ohùn olúwa ọlọ́run wa ṣé àìmá máa gbọ́ ohùn olúwa àbí àìmá máa ṣe nǹkan tó wà nínú bíbélì tí òun ń fa ogun sínú ayé èèyàn. ọ̀pọ̀lọpọ̀ ń gbọ́ ohùn olúwa ṣùgbọ́n wọn tẹ̀lé ìtọ́ni rẹ̀. wọ́n ń gbọ́. wọ́n ń gbọ́ wọn tẹ̀ ta ni ó sọ pé wọn dà bíbélì mọ̀. kò ta ni ó pé wọn kò rọ ọlọ́run. ọ̀rọ̀ ọlọ́run bíbélì bó ṣe wà yìí pé kò kò tóbi jù kékeré rẹ̀ wà. ọ̀rọ̀ tó wà kékeré ló wà nù ẹ wá máa wò ó tí ọ̀rọ̀ ọlọ́run yìí tí ò bá ṣiṣẹ́ mọ́ ni àwọn ayé bàbá bàbá wọn ti kà síájú wọn ti wàásù síájú ti yẹ kí wàásù wọn tán mm. ṣé wàásù wọn atán dè ní ọ̀rọ̀ ọlọ́run ṣó tán dè ní uh-huh. láti ọ̀tán ti sọ ìdí nìyí tó fi lè fa ogun sínú ayé ènìyàn ẹgbẹ́ onímọ̀ kọ́lẹ́ẹ̀kì mọ́ láì tètè mọ́ ló mú mi dààmú lọ́jọ́ téèyàn bá ti mọ jésù ìbànújẹ́ á ni torí yóò mọ tọ yóò mọ ẹwà àwọn ọmọ israẹli israẹlite tí wọ́n bá ń gbà tán lọ lágẹjù tí ọlọ́run bá ti bá wọn sọ̀rọ̀ tí wọ́n bá ti tẹ̀lé àṣẹ ọlọ́run ẹ̀tàn tẹ̀lé òun yẹn ọ̀nà wa sì kẹ́ni a máa là ogun gbogbo wọn bá tún ti kọ̀yìn sí ńkọ́ kí ló tún máa ṣe ogun mm. wa tún dìde sí wọn bó ṣe rí nìyẹn mọ́. ti mm, mm, ṣe ètò ayé àwọn kan pé nígbà tó bá dé nípasẹ̀ májẹ̀mú yìí pé ẹni báyìí báyìí ó lọ̀rọ̀ lágbájá báyìí ó tó fi máa ń rí bẹ́ẹ̀ nìyẹn téèyàn bá dọ́dọ̀ wòlíì rẹ̀ àdúrà rẹ̀ ò lè gbà ṣé èèyàn máa ń wòlíì torí ọ̀rọ̀ yẹn ò yé mi wá ní tó wà nínú bíbélì kò sí eléyìí tí ò ní wòlíì mm. èèyàn gbọ́dọ̀ ní wòlíì tí ó jẹ́ gẹ́gẹ́ bí olùtọ́nisọ́nà mm. kì í ṣe olùfàṣẹ. ẹlòmíì tí wàá fẹ́ sọ wòlíì di ọlọ́run. àǹtọ́nbi tí ọlọ́run fi máa ń yí ọ̀rọ̀ tẹ ìbéèrè tẹ bèrè ibi tó máa ń yí padà nìyẹn pé tó bá ti rí i pé àwọn èèyàn máa sọ́dọ̀ ọlọ́run ó sọ eléyìí ó rí bẹ́ẹ̀ ó sọ tàná ó rí bẹ́ẹ̀ tọ̀la ó rí bẹ́ẹ̀ tọ̀túnla rí bẹ́ẹ̀ ọlọ́run máa yí padà mm. kí àwọn èèyàn má bàa sọ di ọlọ́run ẹ lè bọ́ lọ́rùn fagagbága mm. bẹ́ẹ̀ ni alápàdúpẹ́ ni mm. ẹ gbọ́ mi á mm. pa babaláwo bí ẹni tí ò mọ ifá á pa oníṣègùn bí ẹni tí ò mẹ́gbò á pa àwọn àáfàá àlèmọ́ọ̀mù bí ẹni tí kò sí kúkúrà lọ́wọ́ á pa wòlíì àtìránṣẹ́ ọlọ́run bí ẹni tí ò mọ bíbélì kà alágbára lọ́lọ́run ẹ lè bá figagbága tòkè lọ ó dá kí a máa mú mọ̀ pé ó dá kí a máa bọ̀wọ̀ fún àwọn ìránṣẹ́ Ọlọ́run ó dá kí a máa bọ̀wọ̀ fún àwọn wòlíì ṣùgbọ́n ó yẹ káwa èèyàn náà ká mọ̀ pé ẹlẹ́ran ara ni wọ́n tẹ bá délé ní tẹ̀yìn mi tẹ dé dọ́là tẹ̀yìn mi tó bá yá ṣe mọ̀ pé orí tèmi náà á sí ni máa máa bẹ̀rẹ̀ sí ni fẹ́ máa máa gbé gbá báyìí mo fẹ́ kẹ́ bá mi sọ fún àwọn wòlíì tó ń wò yìí tó mọ̀ pé àwọn ìránṣẹ́ ọlọ́run tọ́lọ́run pè ṣe wà lórílẹ̀‐èdè yìí tí ọlọ́run dẹ̀ ń lò wọ́n ẹ̀tọ́ sí àwọn kan ṣá tọ́lọ́run sì ń lò ẹ bá mi bá wọn sọ torí pé ẹlòmíì wà tó jẹ́ pé ìgbéraga ti fẹ́ pa wòlíì mi o wòlíì mi máa wà ní wàá bọ́ sórí prógráàmù bá a ṣe wà yìí wàá ní ẹni tó bá fẹ́ rí ẹ kó wá lọ́jọ́ Wednesday ẹ̀wọ̀n bíi one fifty àti tò síta wàá jókòó sọ́fíìsì wàá ṣèṣì sórí wàá máa da júùsì mu àwọn èrò wa wá tò ṣé inú yín dùn pé àwọn èèyàn tò síta ni torí èmi ò tiẹ̀ mọ̀ ẹ bá mi bá àwọn wòlíì sọ. yóò dára fẹ́ màmá èmi náà ti ẹ̀ǹkáńtà irú àwọn nǹkan yẹn rí mo ní wòlíì kan wòlíì àgbà ni mo forúkọ bò láṣìírí lórílẹ̀‐èdè ó pè mí ó ní kí n yọjú sóhun ìgbà tí mò ń lọ àwọn ọmọ ọ́dìlé rẹ̀ wọ́n dá mi mọ̀ ìgbà tí mò ń lọ bí tí mo páàkì mọ́tò sí jìnnà mo bá dé ńgbà tí mo dé ẹ̀ǹlẹ́ ṣá o ẹ jọ̀ọ́ bàbá wòlíì e, mo béèrè àwọn ni wọ́n bí sí lọ́wọ́ kò pẹ́ ẹ̀ làwọn olómọ́tò ńláńlá àwọn oní jeep navigator bọ́n ṣe ń débẹ̀ náà ń wọlé bọ́n ṣe ń débẹ̀ náà ń wọlé ah, mo mọ̀ dúró wákàtí kìíní mo dẹ̀ mú obìnrin kan obìnrin kan tẹ̀lé mi lọ kó n fẹ́ wo ọ̀rẹ́ yẹn wòlíì yẹn Amẹ́ríkà ló ti wá head of. mo kí yín káàbọ̀ padà lẹ́ẹ̀kan sí o sí abala tí ó kẹ́yìn lórí ètò yìí yẹn ní ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú olórin ẹ̀mí lónìí olórin ẹ̀mí tí mo gbé wá ọwọ́ ọ̀tọ̀rọ̀ gbé wọlé tẹ́ ẹ bá ti rí wọn tí wọ́n jókòó nínú ọlá Jésù ẹ ti mọ̀ pé bọ̀dá yìí olórin ẹ̀mí ni wọ́n sì wọ́n wọ́n wọ́n mú bó ṣe ń lọ ń gbòòrò ayé <laughs> wọ́n wà ọ́láìtì dáadáa àwọn ni evangelist Gbénga Babs ẹ̀rí tóbi tí a tún lè pè ní àròyé bọ́dà mi ẹ bá ń gbóhùn orin sókè náà. èmi oko kìkì rẹ Olúwa. Mm ìrẹ́ ni ó dá mi nídè ìrẹ́ ni kò jẹ́ kí ọ̀tá yọ̀ mí ògo ní forúkọ rẹ ìyìn ọlá ògo ní fún ọ agbára àti pàjẹ́ tìrẹ ẹgbẹ̀rún àwọn kò tó yìn ọ́ àwọlẹ̀ àjùbà rẹ. Hmm, ẹ yà bá mi káwọn ará ilé báyìí. àmú kí nílé lóko pé ẹ kú ojúmọ́ ojúmọ́ ló máa jẹ fún wa. àmì jésù ẹ àròyé ẹjọ́ náà kí n tiẹ̀ tó sọ̀rọ̀ bó dẹ́ ti mú orúkọ àròyé yìí jáde. ẹ ó jáde láti inú ìwé orin dáfídì orí karùnún hmm. pé kíyèsí àròyé mi olúwa. kíyèsí àròyé mi hmm. olúwa mo dẹ̀ wá láìkí ẹ̀ torí tọ́ máa ní àròyé irú àwọn àtàjókòó yẹn ló ń pè láláròyé torí àwa máa ń gbagbá géèjì kiri ni so àwa máa ń rojọ́ kiri ayé ni ṣùgbọ́n mi ìwà mọ̀ pé ọ̀nà ibi táyìn gbé gbáwọlé bẹ̀rẹ̀ iṣẹ́ orin ẹ̀mí ilẹ̀ ti ta díẹ̀ sí ma ilẹ̀ ti ta díẹ̀ sí a mm. bẹ̀rẹ̀ láti choir mm, church choir mm, so kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ọlọ́run dẹ̀ sọ nígbà àtìpàtẹ́ rẹ̀ ti ń kọ́ ẹ fẹ́ sọ pé ọlọ́ṣẹ́ lè sọ pé ọlọ́run dára sí i. Ah! ibi tí mo dé agbára mi kọ́ ọlọ́run ló tì mí lẹ́yìn agbára mi kọ́ ọ̀pọ̀ èèyàn náà ṣẹ́yìn wọn tán lè wáyé ọ̀pọ̀ tún dáyé tán wọ́n gbórúkọ ọ̀pọ̀ ti ẹ̀ gborúkọ wọn òrógbòlù rárá hmm. ọlọ́run ló tì mí lẹ́yìn agbára mi kọ́. Hmm, hmm, adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ó dáa orin ẹ̀mí tẹ̀ ń kọ́ ṣé ó kàn wù yín nítorí ohun ẹlòmíì lákàntí pé ah ohun tó lọ́run dẹ̀ fún mi mo fẹ́ fi yan ọlọ́run ẹlòmíì gbọ́ ìpè ní èwo nínú méjèèjì. ẹ ṣẹ́rìmà méjèèjì ló wọnú ara wọn then ọlọ́run jẹ́ kéèyàn rí àwọn èèyàn gidi bá rìn ọ̀tọ̀ ni kéèyàn rí èèyàn gidi bá rìn ọ̀tọ̀ ni kéèyàn ráwọn tó máa ṣì lọ́nà bá rìn yá kí n tó ìpè ló fà mí padà pé ọ̀nà ibi tí mo rán ẹ lọ kọ́ ló ń lọ yẹn padà síbi tí mo yàn ẹ sí gangan gan yá because tí mo ta ti ń ba bọ̀ ń sìn kò mọ́mì tí bá kọrin fún yín máa gba owó ọwọ́ yín bọ̀ ọlọ́run á jẹ́ kó yé mi pé tí o bá lè kọrin torí èèyàn bá wú tán náà tọwọ́ wọn fún ẹ how much more èmi tí mo dá ẹni mm. tó fẹ́ náwó fún ẹ yẹn kí ló rò pé mo lè offer ẹ mm. padà lọ́wọ́ ni <laughs> mo ti padà that's why mo ti ya padà kó tó di pé mo ti padà <laughs> sọ́dọ̀ rẹ oh, bàbá bàbá <laughs> ló pè mí tó ní n padà mo ti padà sọ́dọ̀ rẹ. Hmm, ṣé ti gbé àwo orin kankan jáde. yá mo ti ṣe mayepa ní twenty fifteen. òyìnbó nìkan lẹ́kọ̀ọ́ gbogbo sínú gbogbo mayepa yẹn. irọ́. ṣé track yorùbá kan wà mí. track yorùbá wà mí. ẹ̀kọ́ lè tó bá ní mi sí dáadáa. mo kọ ọlọ́run mi mo ń jáde lọ jẹ́ kí n bá láàánú pàdé hmm. ẹlẹ́dà mi mo ń jáde lọ o jẹ́ kí n bá láàánú pàdé hmm. kí n ṣòwò kí n lówó lọ́wọ́ kí n rèrè tó pọ̀ jẹ hmm. kí n ṣòwò kí n lówó lọ́wọ́ kí n rèrè tó pọ̀ jẹ ni mo fẹ́ bá mi fàṣẹ sí i.